فأولئك هم المؤمنون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار هم فيها كارحون. صدق الله سبحانه وتعالى ilé tó ń fi àánú rẹ̀ tó fi sára pẹ̀lú ilé ilé ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n twenty seven nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ẹgbẹ́ mẹ́ta sí ní àádọ́ta ìjọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ní ìtẹ̀síwájú náà sọ sí ìgbésíwájú lọ́pọ̀ inú èyí la fẹ́ gbé ní àyà ọgọ́rùn-ún àtẹyọ̀ kan níbi tọ́lọ́mù bá ti fẹ́ sọ nípa ìkan nínú àwọn tí ó kó sínú àti ìmọ̀ mílíọ̀nù àádọ́ àwọn náà ní àtìlẹ́kùn ìsúnì wọ̀wọ́sùn àmàlì ìfún ìfẹ́ atẹ́gùn sínú owó tọ́lọ́wọ́ fa ìgbà fíìmù láti kókó fẹ́ atẹ́gùn yẹn káyé ọ̀sán òun náà ló ń tẹ̀lé káàbù ìdíje àti bí wọ́n ṣe wọ́n ilé wa àwọn ọmọ sùmánà wọn ní ara nínú nílé rò wípé nígbà tí wọ́n bá fẹ́ atẹ́kọ̀ọ́ sínú rò tí ń jẹ́ lẹ́sìlábà ìṣòro táwọn yẹn ti ṣe níbi ìsọ̀rẹ́ fàyídá tó ṣe kọ́ ní súrì fọlá àǹtà bàbá ìlànà ìyàwó ìrìn rà á فإذا نفخ في الصور فلا أنصاب بينهم يومئذ ولا يتساءلون a nígbà tí wọ́n bá fẹ́ atẹ́gùn yẹn ìsàràfíì tó bá fún atẹ́gùn sínú wo gbígbé káwọn yẹn ti dé kúrò ní sáré fọlá àǹtà bàbá ìnáwó mọ̀lẹ́bí tẹ̀sán ní wúlò níjọ́ yẹn láyé tí wàá lè mú لولده ولا يلي عليه ẹnìkan ní lè ṣèdáwọ̀ ẹnìkan níjọ́ yẹn ọ̀lá ìtàkà àìlóòrùn wọn ò ní lè máa pèlè gẹ́gẹ́ bá ti wọ̀nyí pé ọ̀lá ìtàkà àmìmọ̀ àmìmọ̀ níjọ́ yẹn ọ̀rẹ́ kan ní bèrè ọ̀rẹ́ rẹ̀ kọ́lẹ́ mi kọ́ ìgbàgbọ́rún náà wọ́n fi ni wọ́n máa ríra wọn báyìí sùnmọ́ wọn nílé ìbéèrè ara wọn alásùnmọ́ nílé ìbéèrè alásùnmọ́ rẹ̀ ó dẹ̀ ń rí débi pé tó bá wà lọ́rùn rẹ̀ nínú àwọn ẹ̀sẹ̀ rẹ̀ èyí tó ń wo lẹ́yìn rẹ̀ kò ní lè sọ pé kí máa gbé sí ẹ̀kọ́ bẹ́ẹ̀. irú ẹ̀ náà ti jẹ mọ́rọ̀ ọlọ́run bá tó hánà tó ń yá mọ́ ẹ ọjọ́ tọmọ nìyàn ń sá fọmọ ìyá ẹ̀ yóò tún sá fún bàbá ẹ̀ á sá fún ìyá ẹ̀ á tún sá fún ìyàwó ẹ̀ yóò sá fún ọmọ rẹ̀ lèkó lè rọ̀rẹ́ ẹ̀ gbogbo ọmọ nìyẹn kọ̀ọ̀kan ìdísí rẹ̀ á tó bẹ̀ Abdullahi bin Mas'ud radiya Allahu ta'ala anhu wọn tọ́ wá bí ọmọ ìjà rẹ̀ kẹ́yàmọ̀ ọlọ́run sọ ẹni àkọ́kọ́ ju àtàwọn ẹni gbẹ̀yìn olùpèpè kí wọ́n wà mọ́tò wípé ẹni yóò tó bá ní àbòsí kan tó ti fẹ́ ní kejì kó yà mú wa ìtọ́lẹ̀ fẹ́ gbà àbòsí fún un ẹgbẹ́ ẹ̀kọ́ rẹ̀ fọ̀yẹ̀fọ̀rọ̀ àwọn ìmọ̀ràn ọmọ nìyàn bá máa yọ̀ ọ̀rọ̀ wípé òun ní ẹ̀tọ́ fún wọn gbà bàbá òun èèyàn máa yọ̀ ọ̀rọ̀ kóhun lẹ́tọ̀ fún wọn gbà lọ́dọ̀ ọmọ ìyàwó máa yọ̀ tẹ̀tẹ̀ kóhun lẹ́tọ̀ fún wọn gbà lọ́dọ̀ ọkọ kódà tó kéré ẹ̀rí eléyẹn bẹnu tí ọlọ́run lọ fún àwọn ọmọ tààlà ń láyà tàǹkà lọ́wọ́ yìí fàyídánù kẹ́kọ̀ọ́ fi ń súrì wàlá àǹtà àyínà mọ̀ ìyàwó máa kéré wàlá àyẹ̀kọ́ta àyẹ̀wò. ونفخ في الصور فلا أنفاب بينهم يومئذ ولا يتساءلون àti tí wọ́n bá ti tún bẹ̀rẹ̀ sínú òru pé ká ti ṣe ní sáré mọ̀lẹ́bí kẹ̀kẹ́ ò ní wúlò mọ́ láàrin àwọn èèyàn ní jọ́ọ̀nì àwọn èèyàn ní nílé máa béèrè ara wa lọ́wọ́ ara wa ọ̀wọ́n ń kábíyà fún wa wọn gbogbo òní kò ń gbé fún ثقلت موازينه فأولئك هم المفلحون ẹni tó sàn ṣe dáadáa rẹ̀ bá fẹ̀sùn lórí iṣẹ́ ẹbí rẹ̀ wọ́n fẹ̀sùn lórí iṣẹ́ ẹbí rẹ̀ kó dákọjá sípé dáadáa ẹ̀yọ̀ kan ló fi lé gẹ́gẹ́ bí abdullahi ibn abbas ṣe kú nìyẹn فأولئك هم المفلحون àwọn yẹn ni wọ́n jèrè wọ́n ti làkúrò nínú náà wọ́n lẹ̀ mọ́ àlùjá náà abdullahi ibn abbas ọjọ́ lọ́sọ̀rọ̀ àdúgbò wọn làwọn làwọn tó ń jèrè pẹ̀lú tí wọ́n fẹ́ wọ́n fi là kúrò níbi àbúrò tí wọ́n sá mọ́ wọ́n wọn rẹ̀ káfíńtà tí wọ́n wá ń sí nínú ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم ẹni tó máa dá sí tí ó sọ fẹ́ dáadáa rẹ̀ ó fúyẹ́ iṣẹ́ bí ń wojú dáadáa rẹ̀ lọ فأولئك الذين خسروا أنفسهم àwọn ẹni wọ́n tó fẹ̀mí wọn kò fẹ̀mí àdánù àwọn yẹn ti parẹ́ wọ́n ti ṣòfò nínú ẹ̀jà lánàmọ́ ni wọ́n wà káàmì lúrò tí wọ́n sì máa gbé bẹ̀ lọ kéré wọn ò ní jáde tó náà tẹ́lẹ̀ bá wò ó tó táwọn náà máa wò ó ẹ̀ka tó ṣe ara dá. تلفح وجوههم النار هم فيها كالحون. اليوم وجوه الناس yóò tó wọ́n lójú yẹ́nyẹ́ iná yóò tó wọ́n lójú bọ́lá ní ọ̀hún káàdì ọ̀rẹ́ wọn wà lójú gbogbo wọn lójú kẹsẹsẹ bọ́lá sọlá ìlú bí lọ́jọ́ àlámúlẹ́bí káfà rò sí ìnàlá ìlú ọmọdé ìdìbò náà يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار táwọn aláìní àwọn aláìní gbàgbọ́ tí wọ́n bá mọ̀ nígbà tó dájú pé wọn ò ní lè ka iná lókù lójú wọn wọn lá àwọn orí rẹ wọn ò dẹ̀bí ká kú wọn ò ní ká iná lókù níbi ẹ̀yìn wọn wọn máa fi lẹ́nu wọn lẹ́yìn. sọ nípa bẹ́ẹ̀ ìyá táwọn ènìyàn jẹ́ nìyẹn wọ́n dáná wọ́n lójú wọ́n wá rò ó ṣẹ̀fẹ̀ ìfẹ́ ń sì bá wí fáwọn ènìyàn náà àti bí wọ́n sì tẹ́wọ́ fáwọn máa tún ní ibú àti bí wọ́n sì máa wọ́n náà láti jáde kó nínú yẹn iná eléyìí jẹ́ ìbáwí fáwọn ẹni iná lórí ohun tí wọ́n kùn lé nínú ẹni gbàgbọ́ àti ohun tó jẹ́ kàrọ́ àwọn ẹni ńlá ńlá tó jẹ́ kí wọ́n parọ́. ọlọ́run náà lápẹ́kù áyà sí ìtìlá ẹ̀yìn kan ọ̀tún tún bí a tó ta pẹ̀lú ọ̀rọ̀. tí àwọn àyà mi wọn máa ké fún yín ni wọn ọ̀ká tẹ́ra fún yín ọ̀pọ̀lọpọ̀ lè ha tó káàkiri ìgbòho lẹ́yìn wá jẹ́ ní tó ń pè nírọ́ ìyẹn ni pé mo ti rìn rìn ń tẹ́sí mo sọ tẹ́ra kalẹ̀ fún yín ìlú tí mo gbé kóòlù fún yín ọ̀wá tẹ́kẹ̀rí kankan fún yín lẹ́yìn lè fi tẹ̀rí mọ́ ọlọ́run ti bẹ́ẹ̀ lẹ́yìn aláyẹ̀kúnlẹ́ nínú ẹ̀dá aláyẹ̀kúnlẹ́ tó bá dà wọ́sọ́yìn kọ́má tiẹ̀ ní fáwọn èèyàn tí wọ́n fi jẹ́ ìtakọ̀ lọ́rùn lẹ́yìn ìgbà tọ́lọ́run fẹ́ ní àwọn ọ̀rẹ́ ń tẹ̀lé. ọlọ́run ti lọ́nu ayé àdúgbò máa ń fún máa ti rí rẹ̀ pátá pátá níbi àtàwọn ìṣòro la aláwo ní jẹ́ ìwúyà tá a fi rìn rẹ̀ ń tẹ̀sí pé kọ́ lọ sí tẹ́. ọlọ́run máa fi wọ́n wípé tí ayé àmì wọn kà á fún yìí sẹ́yìn ti tó èmi rán kọ́ nítorí lọ́rọ̀ ọlọ́run bá tó há lọ wọ́n ti kó jà máa pèrè bí àgbéyà kọ́ ọdún gbà á lọ fún ọgbà náà tó há. gbogbo ìgbà yóò tí wọ́n bá ti ń ju ìjọ kọ̀ọ̀kan sínú náà àwọn tí ń sọ àwọn tó wà nínú náà wọ́n máa sọ wípé pé olùkìlọ̀ wá báyìí bàlá ọdún gbà àná nàìjíríà وكذبنا وقلنا ما نزل الله من شيء. wọ́n ní olùkìlọ́wọ́ bá wa ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́run ọ̀sán mẹ́rin kalẹ̀. بضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير وما ذكر إبان لا سيعبر عن ومن السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب wọ́n wá jẹ́wọ́ ẹsẹ̀ wọn nítorí bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ títí kọ́má jẹ́ tàwọn ẹ̀yìn náà nítorí ẹ̀ wọ́n fi aṣọ tó wọ́n gbà náà bọ́ọ̀lù àbáfẹ́ àlẹ́ náà ṣe ìṣòwò ẹ̀sẹ̀ náà. ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين wọ́n máa níbẹ̀ ni orí ibú wa ló borí wa àwa ti jẹ́ ìjọ tó ti dínà láyé ìyẹn ni pé ẹ̀rí ti jẹ́ ìtàkùn wa àmọ́ àwa àgbọ́rọ̀ nítorí orí ibú ló sì lé àwọn lórí tó mọ̀ kọ́ ọ́ ní ìrọ̀gbà náà àforíjì náà nínú náà fàyín ní wọn náà. فإن الظالمون ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون wọ́n máa ní ọlọ́run wa jáde fóònù lẹ́yìn bàbá fún padà sí náà ti gbàgbọ́ lẹ́yìn ìgbà yẹn ajáde pàtàkì sí ni yẹn tọ́bí dá padà fáyé náà sábà fẹ́ẹ́ gbàyọ alákòóso ni wa àti lẹ́kọ̀ọ́ sí yá nìyá wọ́n ní ẹ̀sẹ̀ ìjọba ọlọ́dọ̀ ti pa àlámúnáyé lórí náà fàlẹ́ ìlànà olóyè fún sẹ̀mí èsì àjẹwọ́ ẹ̀sẹ̀ tí àjẹwọ́ náà jáde fún mi níbi ọ̀rọ̀ náà wà pàdé tó fún nílá ìlànà ìlú pẹ̀lú àìlà sẹ̀mí àìlà olóyè ẹni ọba ti tó ti jọ ìjà ìyá mọ́ tó tún wá fẹ́ẹ́ sẹ̀sẹ̀ kọ̀ǹkọ́n ní àtijáde tó nínú yà lórí bẹ́ẹ̀ ló fẹ́ kọ̀ǹkọ́n lọ́wọ́ nìkan nígbà táwọn nígbà tó òkúrò tí wọ́n sọ lọ́wọ́ ọba nìkan ẹ̀yin wá sí ká ẹ̀yin fi lọ wọn bá tún lọ sí ibi náà láàbò orí ọjọ́ tó ti lọ. الحمد لله